الرجيم بسم الله الرحمن الرحيم اللهم لك الحمد أنت قيم السماوات والأرض وما فيهن ولك الحمد أنت نور السماوات والأرض وما فيهن ولك الحمد أنت ملك السماوات والأرض وما فيهن ولك الحمد أنت الحق ووعدك الحق ولقاؤك حق وقولك حق وقولك حق والساعة حق والجنة حق والنار حق ونبيون حق ومحمد صلى الله عليه وسلم حق اللهم لك أسلمنا وبك آمنا وعليك توكلنا وإليك حكمنا أنت المقدم وليس قبلك شيئا وأنت المؤخر وليس بعدك شيئا اللهم اجعل هذه موئلة حجة لنا فلا تجعلها حجة علينا اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من عمل الذي يقربنا إلى النار اللهم أنت, أنت نور السماوات والأرض برحمتك يا رحم الراحمين إنك على كل شيء قدير إلهي لا تتندم إن فعلت بخلقك ما تشاء كما تشاء بخلقك ما تشاء كما تشاء إلهي أنت تفعل ما تشاء وتفعل ما تشاء كما تشاء وتفعل ما تشاء كما تشاء إلهي أنت تفعل ما تريد وتفعل ما تريد لمن تريد وتفعل ما تريد لمن تريد إلهي أنت تفعل ما تشاء فوفق ما نشاء بما تشاء فوفق ما نشاء بما تشاء إلهي كيف أدعوك وأنا عاصي وكيف تجيب ما دعوتك بالمعصي فأغفرنا ذنوبي والخطايا ورامنا برزقك ورخائه ورامنا برزقك ورخائه أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إذا قيل لكم تفتحوا في المجالس في المجالس فافسحوا يفسح الله لكم وإذا كيل وإذا كيل شذوا فانشذوا يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير يا أيها الذين آمنوا إذا نجيت إذا نجيتم إذا نجيتم رسولا فقدموا بين يدي الله بين يديه نجواكم صدقة ذلك خير لكم وأطهر وأطهر فإن لم تجدوا فإن لم تجدوا فإن الله غفور رحيم أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا فافسحوا يفسح الله لكم وإذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير يا أيها الذين آمنوا إذا قيل لكم في بالمجالس فابتغوا يبتغي الله لكم وإذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير Ọpẹ́ ni fún ọlọ́run ọba, arúgbẹ́ fún ọlọ́run ọba ní ẹ̀kan sí. Ọlọ́run ọba tó kú ṣe nínú ọ̀rọ̀ fún wa ti bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ wa tèlé. bídà sọ̀rọ̀ sí lánàá torí pé pípadà wá wá pípàdé wá lójoojúmọ́ tà ń pàdé tà ń túká ọ̀ràn yẹn kọ́ ni fọ́lọ́n ká pàdé padà lẹ́yìn tá bá túká kìí sọ̀rọ̀ yẹn fọ́lọ́n kò sí fọ́lọ́n bá jẹ wá níbi ó wù nínú àánú ẹ̀ ni ó ṣe wá ni àánú ló ṣe wá a lè lọ bẹ́ẹ̀ lánàá ká padà pàdé mọ́ àwọn yẹn ti lọ kọ́lọ̀ bá ṣàánú wa bó jẹ́ pé bá a ṣe ń túká lé ní èjì tá a bá ń kà á lé ní èjì ẹ̀ta onílùpọ̀ ìjọ ìjọ ẹlẹ́ẹ̀kẹsàn tí wọ́n tilẹ̀ bá Ramadan bá a ti wá ń kà á láàrin ìjẹ́ ìjọ sẹ́ni oore ní tugbẹ́lò míì láàrin jíkan tá a bẹ̀rẹ̀ sẹ́ni ọ̀pọ̀lọpọ̀ àdánwò ọ̀pọ̀lọpọ̀ àjálù ti jálù àwọn míì. má ṣe tàkánà wàyí ńlá mọ́ وما شئت إن رمضت لم يكون ممتفق ما شئت كان وإن لم أشاء ما شئت كان وإن لم أشاء وما شئت إن لم تشاء لم يكن وما شئت إن لم تشاء لم يكن. Tọ́lọ́run bá fẹ́ yóò máa ṣe lásìkò kọ̀ọ̀kẹ́ máa ṣe tàkánà wà ìlànà àṣá. Wọ́n lọ́rin tó ń fẹ́ ilé ìṣẹ̀lẹ̀ yìí kódà kó mọ́ta wà lọ́rọ̀ yóò mọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Máa ṣe tàkánà wà ìlànà àṣá. Lọ́pọ̀ tí a fi sọ mọ́rọ̀ wípé wọ́n lọ ìtọ̀ ọba fẹ́ iná ẹ̀ ní máa ṣẹlẹ̀ kódà kó mọ́ta mi lọ́rọ̀. Wà máa ṣe tún ìlàmúta ṣá lámúyẹ̀kún. Wà máa ṣe tún ìlàmúta ṣá lámúyẹ̀kún. Ìtẹ̀mí bá fẹ́, àwọn ọmọ ènìyàn ta bá fẹ́, tí ò bá ti papọ̀ mọ́ tó lọ́wọ́ bá fẹ́ lámúyẹ̀kún kò lè rí bẹ́ẹ̀ ọmọ ènìyàn gbà ní agbèrò pé ìjókòó dáadáa òun ò fẹ́ wọ́n bẹ̀ ṣùgbọ́n tó ìbàdàn papọ̀ mẹ́rin òtọ́ lọ́n kò ní sí mẹ́. wà á máa ṣe ètò ìlàmùtàṣà ìlàmùtàṣà lámù ẹ̀gún wà á máa ṣe ètò ìlàmùtàṣà lámù ẹ̀gún. ó jẹ́ pé ìta fi ń jẹ́ mùsùlùmí náà ní pé ká ju pálù tẹ́lẹ̀ fún tọ́lọ́ ń bá fẹ́ ìta fi ń jẹ́ mùsùlùmí nìyẹn mọ́mùsáfínà ni wọ́n ń sọ lójú kejì wípé kò sẹ́lẹ̀ إن أراد الله أمرا أسلم إن أراد الله أمرا وأترك ما أريد لما يريد فاترك ما أريد لما يريد مسلم مسلم إن أراد الله أمرا إن أراد الله أمرا فاترك ما أريد لما يريد فاترك ما أريد لما يريد mo ṣàbẹ̀ orin òtẹ́lẹ̀ ní ìjùmọ̀jù tẹ́lẹ̀ fọ́lọ́ Mùsálìmù. Màá jọba fún màá gbàfà fún Ọlọ́run ọba Subhanahu wa ta'ala. Mùsálìmù. Mi ní bá ti yẹ. Mùsálìmù. Ìní takò. Mùsálìmù. Ìní gbolójú. Mùsálìmù. Kódà ní abúgbò ṣe ṣe báyìí. Mùsálìmù. Ìní àrọ̀ ọ̀dà. Àrọ̀ ọ̀dà lọ àmúrọ̀. Ẹ̀wì. Fàtírùkù máa orí dùlì máa yorí dùn. Fàtírùkù máa orí dùlì máa yorí

atúlùkù máa ń orí ìlú ìmọ̀ àyòrí tó bá yẹ pé mo wá mọ̀ pé tọ́lọ ń fẹ́ ṣe rèé tí mo sì lérò ń gbà míì tó yàtọ̀ sí tọ́lọ níwọ̀n agbéde mi jùlẹ̀ máa gbé jùlẹ̀ sí ìyí sọ pé tèmi tó ń bẹ̀lẹ̀ mi mi ṣe bẹ́ẹ̀ mọ́ ní fipamọ́ bàá fi ti bàá fi pè pamọ́ láti lè tẹ̀lé ntọ́lọ wọn bá fẹ́ àwa ó lè wò wá ó rọrùn fún wa ó wò wá bẹ́ẹ̀ ká mọ̀ túká ká mọ̀ pàdé ṣùgbọ́n pípẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́ ní padà ń ṣe ń ṣe báyìí ni àwọn ń fi àsìkò yá fi ń bẹ̀ ẹ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ náà ní ń pàdé àtúntìpàdé báyìí àtúntìpàdé báyìí pípàdé wa ọlọ́run kó ṣe nítorí ti dáadáa títúkà wa kó ṣe lórí ti dáadáa kátó wa kó mọ́ wà ṣe títúkà wa nítúkà láíláí kó ṣe títúkà wa nítúkà dátùpadà pàdé torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kàmúyẹ́mú dílfìrọ́ kúbìlá lẹ́kọ̀ọ́ وكم يمد الفراق بذلك ولكن لا لقاء بلا فراق ولكن لا لقاء بلا فراق بلا بلا كم وكم يمد الفراق وكم يمد الفراق وكم يمد الفراق بلا لقاء وكم يمد الفراق بلا لقاء ولكن لا لقاء بلا فراق ولكن لا لقاء بلا فراق bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí àwọn ẹ̀tọ́ ẹ̀pọ̀ wọ́n pàdé ọ̀kàmù ẹ̀mú dí fìrọ́kù bílá lẹ́kọ́ yìí nígbà àwọn pàdé tí wọ́n tuntun ká padà wọ́n kálukú ń gbọ́dọ̀ àárọ̀ ó dọ̀lá apàdé tẹ̀síṣẹ́ dọ̀lá apàdé ńdàlẹ́ ńlẹ́kọ̀ọ́ lọ́la ṣùgbọ́n wọ́n tún ká ní láàlẹ́kọ́ wọn padà pàdé mọ́ Fọ̀kẹ́mú yẹ di sí fìrọ́kù bìlà lẹ́kọ́ yìí. Bẹ́ẹ̀ni àwọn ẹ̀jẹ̀ pé wọ́n dágbére fúnra pé à ń ṣẹ̀ṣẹ̀ àjò lọ́wọ́, à ń padà bọ̀ á padà. Títúkà rẹ̀ náà ni túkà ìtúkà àparí. Ìtúkà àparí ni ẹ, tẹ́gbọ́n wọn ti túkà ọlọ́run ni ẹ kàn ń fúnra yín ولكن لا نقابل فراق ولكن لا نقابل فراق lọ́pọ̀ síbò lè bẹ́ jẹ́ abápàdé nínú wá ń dùn síra wa ẹ̀mí wá ń dùn síra wa kọ́kọ́ wá ń bọ́ síra wa láàlẹ̀ kọ́ àbèlà. fìrọ́kì ولكن لا نقابل فراق. ṣùgbọ́n kò sí parí bẹ́ẹ̀ jẹ́ pa àpàdé tààrí padà túká bọ́lọ̀ ń jáàmù pàdé lórí dáadáa jáàmù túká lórí dáadáa wọ́n ṣe túká wa mọ́tì jà túká àti pátápátá báyìí. túká pátápátá náà ní káyà ara wa ní tẹ̀sí nígbà tó ń kálukú bá padà sọ́dọ̀ ọlọ́run àtúká nìyẹn ọlọ́mọdé sọ̀kò mọ́túká sáré wa mọ́tì kí sọ̀kò mọ́túká sáré wa akọ̀rọ̀ kí àtìjẹ́ fún àrẹ̀mọ̀ Muhammad ẹ̀kọ́ wọn fi ṣe kòǹgẹ́ ìmọ̀nà fún wa ọlọ́run fi ṣe atọ́nà wa yẹ pé òun ni à ń tọ̀ òun là ń tọ̀ lẹ́yìn súnà rẹ̀ ìlànà rẹ̀ ìlà ń tọ̀ ọlọ́mọdé káfíà pa àṣẹ mọ́ mọ́jẹ̀ kí ṣe ìtọ́nù mọ́jẹ̀ kó jẹ́ kọ́nù òpin wọn lọ mọ́jẹ̀ kí èso kó fún wa ní bídíà kó fi rẹ́pò súnà fún wa àti gba súnà báyìí tọkàntọkàn ọlọ́mọdé kẹsẹ̀ wọ́n ṣe mọ́jẹ̀ á pàdé àwọn olubi tí ń gba bí súnà dànù lọ́wọ́ ẹni ṣé wá ní onísúnà tí ó pàdé ìwọ lọ láwọn bá lọ́nà bí wọ́n jẹ́nà fìdáwọ̀ ìdáka àdá adákẹ́ lérí ọ̀rọ̀ kan tó ṣe pàtàkì nínú ẹ̀sìn wa à ń sọ sábàbù nùzọ́l kí ló fà á tọ́lọ́mù fi sọ àwọn òdìdí ayọ̀ àkàkalẹ̀ nípa àwọn èèyàn kan kí ló fà á tó jẹ́ pé ànábì tọ́lọ́mù rán sí wa ìwà ń pè ìwọ dìde ní jòkóó ìwọ dìde ní jòkóó jẹ́lágbájá ó jókòó títàmọ̀dé ó jókòó. débi kọ́lọ́ nǹkan tó wá sọ fún wa pé ìrìnmọ̀lú máa ṣe tún ìtọ́wò yìí ni ẹ máa dẹ́wọ̀n gbogbo ẹ̀yin tẹ lọ bá délì a sọ̀rọ̀ láti jẹta láti gbé asọ̀rọ̀ níjẹta asọ̀ níjẹrin asọ̀ lánàá lérí kí ni wọ́n ń pè ní bádẹ́rì irú ogun ní bádẹ́rì bóò làwọn ìyàwó náà ti já kí ni tó fà á tọ́lọ̀ fi yọ́nu sí wọn kí ló padà ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n jagun bádẹ́rì tán tí wọ́n ya pọ̀ sáwọn ẹni tó jẹ́ kó padà dẹ́ṣẹ̀ nínú wọn kí làwọn bèsè sọ. a ti tara yé gbogbo àwọn eléyìí lérí ẹ̀ bí táwọn ará fi mọ lórí ọ̀rọ̀ bádẹ́rì nìyẹn torí pé tàbá ní kà mọ́ sọ kà mọ́ sọ kó ṣe kó jẹ́ kó náà láti fẹ́ràn wọn tó fi parí. ṣùgbọ́n àti rẹ́kọ̀ọ́ tó pọ̀ nínú ọ̀rọ̀ àwọn tí wọ́n jagun gbogbo tọ́lọ̀ ń wá rí mọ́ wọn nìyẹn lára nìyẹn wọ́n wá dé sí àbí ìbẹ̀ ń jókòó pẹ̀lú àwọn mùsùlùmí ayé ti wá fún àwọn mùsùlùmí ẹ̀mí wọn wọ́n fẹ́ mọ wọn àbí tànàbí wá wọ́n fẹ́ mọ ojú ànábì wọ́n fẹ́ jìnà wọ́n fẹ́ mọ owó tó ẹnu ẹ̀ bí ṣe ń kán tí bá ń sọ̀rọ̀ wọn á wà nábì bámi bá sọ̀rọ̀ títọ́ kan bóde lẹ́nu ẹ̀ wọ́n á mú fẹ́ rárá wọn. wọ́n dolù kàkà kí ànábì kí ìdá ó sì àwọn. àwọn sàábé bí wọ́n ṣe jẹ́ sànábì nìyẹn ọlọ́run fi àwọn sàábé wọ́n ṣe òpó fún ni alẹ́ sọ fún wa lánàá sànábì padà sọ fún wọn nígbà tí wọ́n bìtàn tí wọ́n àwọn sàhárà wọn fẹ̀mí wọ́n dí dájúwájú ó ní àná ní wípé ìdókàlùkù wọ́n mọ̀ wí aṣọ fún wa lánàá gbogbo wà tádàn ọba ti ń wá nínú ẹ̀sìn wa kí la sọ pé àmọ́ ṣe sọ pé bá حين أقتل مسلما فلا تهمالي حين أقتل مسلما على أي جنب على أي جنب كان لله مصرا كان لله مصرا فلا تبالي فلا تبالي حين أقتل مسلما حين أقتل مسلما على أي جنب على أي جنب كان لله مصرا كان لله حين أقبله مسلما على أي جنب كان لله مصرع على أي جنب كان لله على أي جنب على أي جنب كان لله مصرا كان لله مصرا إذا وصعبه وليه nígbà tí wàhálà dé sí wọn nínú ẹ̀sìn tí kò bá sọ nìyẹn nígbà tí wọ́n fẹ́ pa àtàlàyé lè lánàá dákẹ́ nìyẹn. àwọn gbogbo táwa sọ nípa àwọn sàhábà jẹ̀mọ́ tó tún wá yẹ ká tó nǹkan tí bú àwọn sàábé dáwà gbà wọlé nínú nìyẹn. tó yẹ ká nǹkan tí wọ́n fẹ́ wọ́n fẹ̀mí wọn lẹ̀ ọkọ̀ kó dúkìá wọn lẹ̀ a máa tó ń ti bẹ́ẹ̀ atọ́láwọn nǹkan jẹ́ lọ́kọ́ àwọn tàbí òṣè gẹ́gẹ́ wọ́n ní òṣè gẹ́gẹ́ kí ni wọ́n ṣe ó ti wá pé ń pọ̀ tánibí wá ń pé ìwọ lágbájá dìde ìdè jẹ́ kí dìde ìdè jẹ́ kí dìde Harifa ibùnà bẹ́ẹ̀ náà ni dìde Ukuba ibùnà abụ Mas'ud al-Ansari dị dé yòrò náà jíde jẹ́ kí wọ́n jókòó àwọn èèyàn kan ní kí ni wọ́n ṣe tó fi jẹ́ pàdé bí wàá pọ́n wọlé tó bẹ́ẹ̀ bóyá lẹ́dí òṣèlú ní pọ́n wọlé alọ́nà ń pàwọn èèyàn lé ó sọ ti di kalẹ̀ fún wọn ó sọ fún wọn pé tẹ bá tó kọ̀rọ̀ ojú sí pípọ́n lánà bí pọ́n wọlé yẹn èrè ìbú lẹ́yìn ẹ̀fún yín ṣùgbọ́n àwọn èèyàn àwọn sí mọ́ àwọn sàbẹ́ bá ní ọ̀rọ̀ nǹkan yìí àwọn sàbẹ́ òṣèrú ẹ̀ aláwọn sàbẹ́ nìyẹn àwa tí wọ́n yàtọ̀ gbogbo ẹni tí ń ṣe bí ní àláyé ọ̀nà kàdúrì ní bú àwọn na tó pé àwọn sàhábà àwọn àwọn èèyàn wá dé lónìí wọn mẹ́sì wá ẹlòmí àdé alánàbí ló ń rí wàlẹ́bí ló sọ fún òun kókó wọn máa ṣe nǹkan yìí kódà nǹkan tóun fẹ́ máa ṣe sàábì kan kò ṣe rẹ̀ kò sọ fún Bakri kò Umaru kò sọ fún Usman kò sọ fún Ali kò sọ fún àwọn gbàdàrí yóò ń ta àṣàlàyé ẹ̀ kò sọ fún àwọn alùwò nàìjíríà kò sọ fún wọn òun ló wá fi pamọ́dé ẹ wo mùsùlùmí lérí sọ pé ànábì kẹ́mìkan lásìkò yìí àfi ní yẹ kò wá fi mọ́ gbogbo àwọn sáré náà ṣe pọ̀ tó yẹ. yàtọ̀ sí ò jíṣẹ́ pé ó tún fẹ́ lọ àbùkù káwọn nígbà Muhammad fi pé fi sọ pé mọ̀nà áza nàbí áza pé bó irú ẹni bẹ́ẹ̀ tí ó sọ pé gbogbo àwọn sàbẹ̀rẹ̀ tó kẹlẹ́ tó àgẹ̀kẹ̀ wá gbogbo ẹni tó ilé sọ bẹ́ẹ̀ ọ̀pọ̀dé azza muhammad fi kọ́bùrì yìí anábì ló gúnnu sáré. tẹ̀tẹ̀ sọ pé abákìrì máa abákìrì ẹ̀ ọ̀sẹ̀ àwọn nìyẹn tí wọ́n nìyẹn èmi sí wọn gbẹ́mbà ilé sọ pé àwọn bò ó ti dẹni àbùkù ọlọ́run ni bá táwọn èèyàn ṣépè fún wọn àwọn kan láàánú àwọn sọ̀hálà wọn á ṣépè fún wọn ó dà àwọn atúnṣe pé gbogbo ẹ̀yìn jẹ́ wọ́n sọ pé ẹ fẹ́ ṣẹ̀ṣẹ̀ àwọn tàbí ẹni pé ẹ̀yìn sẹ́ni nígbà ẹ̀ṣẹ̀ wò mí mo fẹ́ fi ẹ̀ṣẹ̀ mi jọ tàbí bákìrì bẹ́ẹ̀ fi jọ sí wọ́n mọ̀ wọ́n rí yín gẹ́gẹ́ bí alákatakítí wọ́n á rí yín gẹ́gẹ́ bí aláṣẹjù ẹ̀sìn wọ́n á rí yín gẹ́gẹ́ bí ẹni tí ọmọ ẹni tó ṣe ẹlẹ́yìnmọ́ ẹni tọ́kàn bá sí kò kí wọ́n sọ pé ojú dúdú láyé àwọn sàhábà ó ti dín sọ ní pé ojú àwọn sàhábà dúdú ṣùgbọ́n àwọn tàjẹ́ mùsùlùmí tá a fẹ́ pàdé ọlọ́run dáadáa kí làwọn ọmọ ẹ sọ níta mọ̀ sọ ni pé iná rọ̀bì iná àlìyá làlẹ́ ó dá àlàmà. iná rọ̀bì iná àlìyá làlẹ́ ó dá àlàmà. iná rọ̀bì iná àlìyá làlẹ́ ó dá àlàmà. iná rọ̀bì àlìyá. لا علما إلى رضينا عليا لا علما إنا رضينا عليا لا لهدى علما كما رضينا حقيقا صاحب الغاري

شيخ في الدار ولا بقتل شيخ في الدار ولا بقتل شيخ في الدار ولا بقتل شيخ في الدار أعمق كل صحابة عندي أسوة حسنة كل صحابة هندي أسوة حسنة وقد أكبرنا عن السنة أوه كل صحابة عندي أسوة حسنة كل صحابة عندي أسوة حسنة كل صحابة عندي أسوة حسنة وهل علي من هذا القول من عارف هل علي من من هذا لقول من عاري هذا لقول من هاري فهل علي من هذا لقول من عاري فهل علي من هذا لقول من هاري إن كنت تعلم أني لا أحبهم إن كنت تعلم أني لا أحبهم إن كنت تعلم أني لا أحبهم إلا بأجلك فاعتقني من النار إلا بأجلك فاعتقني من النار إلا لأجلك فاعتقني من النار Ọlọ́run ìtàwọn àwọn èèyàn báwọn àwọn ará bádìrí a ti ń sọ̀rọ̀ wọn láti jọ́ ẹ̀ abẹ́wà sọ̀rọ̀ wọn lẹ́nu lẹ́nu. Nǹkan tó tẹ́ lẹ́nu wá ní ìlà ìkú mú. Ọlọ́run látòrí ẹ̀rọ àwọn ọmọ Abubakar ń jẹ́ ọmọ lọ bádìrí. tí dórí ẹ̀ tó kẹ́yìn nínú wọn tó ń ka pé pérépéré àwa ń sọ fún wọn pé. nǹkan tẹ̀tẹ̀ lámù á ní orí ìfowópamọ́. ìlà lè ní mìíràn i. Ìlà lè ní mìnà Báwọn yẹn ń àwọn táwọn yẹn ń sọ̀rọ̀ sí wọn, táwọn yẹn ń sọ pé tó bá fi ṣe tó jọ ti abubakar tó fi jọ ti umaru tó fi jọ ti usman tó fi jọ ti ali tó fi jọ ti gba àwọn ará fẹ́dárì tó máa ń kórí ibú òun ó ṣe bọ̀ ń bẹ́ẹ̀ pé ẹ máa gé sòkòtò lọ tí bàjẹ́ lọ nìyẹn nígbà tẹ́ ẹ̀ bá rí iṣẹ́ tẹ́ ẹ̀ ló ń jẹjẹ ebi pa yín ẹ̀ dà sòkòtò lẹ̀ padà. ilé alẹ́ ajílẹ̀ kàbá àti kùnì nìyànnà. nígbà tẹ ẹdóde ẹdóde ẹdóde òde ẹdóde oṣù náà ọmọ ẹdẹ tó ń yà ó àti ń tànà bí ìwé àti tí òun wí tẹ ń fi kún pé ẹnìkan wá ń pé àìmọ̀já ṣe bá bákìrì ò ṣe bẹ́ẹ̀ wọ́n wọn lè wèrè ibi ní ọ̀pọ̀ ọkùn àbúbákìrì ọba bákìrì láyé ni àbúbákìrì náà ni ọmọ bá ṣe gbogbo ẹni tí ń sọ bá wọ́n ń bá wọn sàádé ànábì ni wọ́n ń pọ́ lọ́tọ́lọ́ wọn fáwọn sàádé wọ́n ní kò rí bẹ́ẹ̀ ọlọ́run àwa wá ń jẹ́wọ́ báyìí pé iná rọ̀bì iná àléyà lálẹ́ ó dá àlàmà. iná rọ̀bì iná àléyà lálẹ́ ó dá àlàmà àtẹni tó kú sàádé àtẹni tí ó bu ṣùgbọ́n kó tó rẹ̀ kí á mọ̀ àwọn bàbá ń jọ owó nìkan sáyé yẹjú ẹ̀ gbogbo tó wà lè bí wàhálà alẹ́ káwọn ti lè yẹjú ẹ̀ àwọn ń sọ pé ìwọ ọlọ bí ìlú ṣe rí kó dàrú tó. iná rọ̀bì iná rọ̀bí iná ìyá lálẹ́ ó dáadáa. báwo ẹ sọ̀rọ̀ ìlànà kárò pé súnmọ́ ànábì ti dẹ̀gbẹ́ tó kọ́nípẹ́ sọ̀kòtò kéjọ ọ̀básẹ̀mí ayé mu mọ́ kádánù gbẹ́lẹ̀ ọ̀pọ̀ wọ́n ní kọ̀básẹ̀mí ayé mu mọ́ kábọ̀ ẹ̀wọ̀ ẹni lójú obìnrin ọ̀dà sọ bolẹ̀ wọ́n ní ọ̀pọ̀sẹ̀ mú ayé mu mọ́ káàsì gbogbo tánà bí mú wá táwọn sàbí tó fi sọ pé òyìn ló ṣe wọn àwọn ayé ti kọ̀yìn sí àwọn sọ pé wa à ń jẹ́wọ́ pé iná iná ó dá iná iná ó dá tí a ní àti ní àwọn tí o. Ààrẹ sọ pé a ti bíbùnà bí bá tá àfúnrẹ̀ lánàá. Gbogbo ohun tó ṣe, ó ṣe ṣe ipò ó ṣe sọ pé fíríjì náà ní àbọ̀ bu o. Iná rọ̀bí náà rí yá lálẹ́ ó dáadáa. Àwọn bàbá nílẹ̀ Yorùbá wọn fi bá ń nọmọ mi kí wọ́n lóòṣe kò dé nà ọlọ́mọ. Òbí tó ni o, kò dẹ́mi ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó láwọn sàábẹ̀ gbogbo tí ẹni wọ́n ṣe mú foríjì wọn ẹnìkan náà sàábẹ̀ ṣọ́wọ́ náà Iná ọ̀bí iná àlèyà lálẹ́ ọ̀dá àlàmà. Ọjà fún Bádérì ni àbí ọjà fún Bádérì kò sẹ́ tí ó wọlé náà àwọn iná rọ̀dí iná níyà lálẹ́ ó dáadáa mọ́. Kọ́ wọ́n lè bá àgbà wa náà lẹ́rú láti sọ pé iná rọ̀dí iná níyà lálẹ́ ó dáadáa mọ́. Iná rọ̀dí iná níyà lálẹ́ ó dáadáa mọ́. Àmọ́ rọ̀dí iná àkíkan sọ́ọ̀rì bá lè gọ́ọ̀rì. كما رضينا حقيقا صائب الغار كما رضينا إذا صاحب الغاري كما رضينا حقيقة صاحب الغاري أباني يوالله عن جوا بي أنا بيرو كسلا يما عليا عليا للهدى علما للهدى علما أنا بيرو كسلا يما كاكا كاكا كاكا سبوجو أنا بيرو كسلا يما mọ́sáàsì àkúwà àti mọ́sáàsì ànábì mọ́sáàsì ànábì ìbò lọ́wà màdínà ẹ̀nìkan tó ní mẹ́kà mi mọ́sáàsì ànábì wà Kàmàràdínà ìgbàgbà ìfẹ́lẹ́gà Kàmàràdínà ìgbàgbà ìbẹ̀lẹ́gà Gbogbo ẹgbẹ́ wọ́n bú sàdé ànábì láyé tí wọ́n máa forí ìrù ẹ̀rù dálẹ̀kẹ̀ àwọn ọmọdé Kàdà rọ̀dì náà kíkọ sọ́ọ̀lì balẹ̀bọ̀. Àwọn àǹkúnlẹ̀ tọ́lọ ń pẹ́ ọlọ́run, hey, ayé mẹ̀ ti ń dàrú, gbogbo ẹni tó bá gbé láyé, tó bá gbé dání láyé, àwọn ẹ̀ ti wá rí wọn gẹ́gẹ́ bí ẹni tí wọn ní àwọn tí ń léyìn àwọn èèyàn kó ń jẹ́sìn nu àwọn tá ń pa àwọn èèyàn sí jẹ́sìn àwọn èèyàn wá sọ wá dẹni tí ń lé àwọn ìdìnà sẹ́sìn. ẹ wòrọ ọ̀rọ̀ wa di àtòdì jẹ́ ó dẹ̀ tó di mú ló jẹ́ pé lẹ́nì náà lápàdà débẹ̀ pé mọ́ni humul ulama àwọn gẹ́gẹ́ ní àwọn àfà onílà débẹ̀ onílà wà á mọ lìnà alámà lìmúsídà mìnà lìmúsílẹ̀ onílà mọ àwọn àfà àti ń dayérú àtàwọn tí wọ́n ń tọ́ ayé ìṣẹ́jẹ́ ń pa àwọn èèyàn lọ síbi àlùjánnà onílà mọ wọn pẹ̀lú òyìnbó ọlọ́run ṣùgbọ́n tó lè pa àdọ́dọ̀ wọn ibi tọ́rọ̀ tí ó wá lọ́dọ̀ àwọn sàábé àwọn kan ń pè wá lọ pé ẹjẹ́ àmọ́ ṣé bá àwọn sàábé ṣe ṣe àwọn kan pé láíláí ayé àwọn sàábé nìyẹn ìgbà tí wọ́n nìyẹn a lè ṣe bẹ́ẹ̀ mọ̀ gbogbo ẹ̀ ń bá sọ bá ànábì ní ń bu yẹn ó ní tànábì nìyẹn òun ti ṣe ẹ̀sìn tiẹ̀ nìyẹn òun náà lẹ́sìn míì fẹ́ ṣe tí umaru lè rẹ̀ umaru umaru lọ́wọ́ àmà tẹ̀lé ìyàwó ètò tàbí àwọn àwọn ẹ̀rẹ́ ni láti dada tẹ máa sọ dáadáa kan wọ́n ní ẹ̀wọ́ àwọn àfà ìmọ̀jà ìdáàmú àìsí àwọn tàbí àwọn tàbí ti lọ bẹ́ẹ̀ sì ni kásọ̀ bá ń gan ọ̀nà pàǹbọ̀ àwọn sàhábà nìyẹn Kàmà rọ̀bínà àkíkọ́ sọ ìrànlọ́gbọ́. A máa sọ láwọn èèyàn pé ṣòkòtò wa, ṣòkòtò Mùsùlùmí. Àkíkọ́ sọ ìrànlọ́gbọ́. Lápá ní ṣòkòtò Mùsùlùmí, tánàbí sọ fún wa, ojúgun ní máa dé, ìdájí ojúgun láàrin ojúgun tí kókósẹ̀, àwa ní sùn sáàkì dán bí báyìí. A ní àá, àgbà tẹ́yìn bá wọlé dé ẹ́mbásì, wọn á fún yàn físà àwa bẹ́ẹ̀ bá fẹ́ gba afẹ́ ìjọba fún àwọn olóyè débẹ̀ wọn àfúnyàn ń sẹ́

bí ìmọ̀ àrẹ́bì ṣe rí nìyẹn wọ́yà wà lérí ẹ̀ níbi ìmọ̀ àrẹ́bì sàm ṣe rí nìyẹn nígbà àbá àti wá rí àbá àti sọ̀bẹ́ onílàámẹ̀ ẹ wá ní àhẹ ah, gbọ́dọ̀ irúgbọ́ yẹn mọ́ fọkàn mọ́ ẹ jẹ́ kó máa kó máa jáde wá kó máa pọ̀ kọ́pọ̀ kọ́pọ̀ kó bu ẹ̀kẹ́ yín kó bu ẹnu yín kó bu ọrùn yín kẹ́gbẹ́ tànẹ́bì kẹ́gbẹ́ tàbúbákìrì kẹ́gbẹ́ tó wúmọ́rù. àwa pé à ah, rárá o ànábì ò ṣe fámásì o èmi ṣe fámásì ń tèmi o. ó máa rí à ah, yóò darúgbó àwa ń pè gbogbo ẹ̀mbá ti ń sọ bá àwọn ọ̀bá wọn sọ o. ìdáwà lálẹ́ ó dá àlàmà. Iná ọbí náà níyà lálẹ́ ó dá àlàmà. Kàmá rọ̀dì náà kíkọ́ kọ́ ìbálégọ́rí. Kàmá rọ̀dì náà kíkọ́ kọ́ ìbálégọ́rí. Wọ́n lọ́n gbogbo tó fi

àmì ó jẹ́ kẹ́ fún wa ó jẹ́ àánú wa tó ń ti bẹ́ẹ̀ ìbíra bí sọ̀rọ̀ rẹ̀ àlẹ́gbà Muhammad àfi bí sọ̀nà bíi ni nígbà bá ń bú ọkọ ọmọ tiẹ̀ kí wá lè rìn àmì gẹ́ ayé àti ìwà lùkùrán tọ́lọ̀ ń sọ pé ìwà lẹ́bi mọ́bi wọ́n lè rí owó fúlàní mọ́ wọ́n dẹ́ta fẹ̀lẹ̀ kórìbá ìgbẹ́ tí mo fẹ́ kẹ́kẹ́ ṣe náà ni wípé ẹ̀bà nífẹ̀ẹ́ àwọn aráalé mi akọ̀là débẹ̀ nígbà tó bá débi àjábò àníbi àlọ́ ní wà níbi ìmọ̀ sọ pé ìbèrè owó lọ́wọ́ yìí ìgbẹ́ fún lówó ṣùgbọ́n kìlì kẹ́ ṣe ẹ bá nífẹ̀ẹ́ àwọn ẹbí mi sáwọn ará ilé yẹn Ara ilé olójú ọkọ mẹ́ni lọ ara ilé nì làwọn kan wá dé pe ali wọ́n ṣépè fún wọn tún كما رضينا حقيقا صاحب الباري كما رضينا حقيقا صاحب الغلام أود علي ayọ́nú sáàlì taa rẹ ni owó ló fi tànẹ́bì rẹ ọkọ̀ ọmọ wa ni àgbà ayọ́nú sí ni amọ̀pọ̀ máa jẹ́lẹ̀ ni. iná rọ̀bì náà ní ẹ̀ẹ́dẹ́lẹ́ ìdáàlámà. a ti sọ kójú ọ̀nà bí ẹ̀nà lálẹ́ ìwà kò ṣìnà kò yapa ànẹ́bì ń kan báyìí kò yapa. sámà rọ̀bì náà kíkọ sọ̀rọ̀ ìbáyẹ̀ gọ́rí sámà rọ̀bì kíkọ sọ́ọ̀hìbẹ̀lì kéwàá ṣáàdì nìkan la gbàgbọ́ ẹni tí ó ń gbé pẹ̀lú ànábì nínú kòtò nígbà tí ànábì kò Mẹ́kà tí ń lọ Màdínà ṣáàdì mẹ́kà rẹ̀ abákiri ẹni tó jọ wà nínú kòtò saniya isnayin ìlú mẹ́fọ̀lọ́ gan nígbà táwọn méjì ń bẹ nínú kòtò sáàdì bá tún sọ pé wà ànábì ẹ ó wá àwọn ọ̀tá yìí ni ti wà lókè tàbárí kan nínú wọn tó léwo sẹ́ni kìbá sì là àbùsọ́nà kìbá sì tahzan inna Allah ma'ana ìwà bákiri fọkàn

كما رضينا حقيقا صائب الغاري كما رضينا حقيقا صائب الغاري àwọn wọn pẹ́ na sàbùbákìrì o àgbà lásìwájú rere gbogbo tó bá ti ta abánìkápá torí pé òun ló wà pẹ̀lú ànábì rẹ nígbà tí ń bẹ nù kòtò. حقيقة صاحب بين ربنا أبا حفص وشيعته إنا رضينا بحفظ وشيعته ولا رضينا بقتل شيخ في الدار ولا رضينا بقتل شيخ في الدار إنا رضينا على أفصل ورا أتبع بابا Umar ọmọ Khattab àgbà aláṣíwájú wa dáadáa àgbàpẹ́yìn rẹ ni ẹ̀ńtọ́ ọ̀fẹ́ ni ọlọ́ọ̀gùn bádìrì ọjàgùn bádìrì pẹ̀lú àná bíi ó sọ̀pọ̀lọpọ̀ wàhálà lórí ẹ̀sìn nígbà tó di àkàlífà náà ọ̀pọ̀lọpọ̀ wàhálà ló ṣe lórí kẹ́sìn ó mọ̀ba kú àgbà aláṣíwájú wa. náà di náà bá abúté wá sí ìyá kan. wọ́n láàárọ̀ sí náà الشيخ في داري ولا رضينا بقتل الشيخ في داري ṣùgbọ́n àyọ́nú tí àwọn tí wọ́n pa Umar wọ́n pa Umar ní àwọn tàájà nílé ẹni tó já tó gbìyànjú lórí báṣẹ́ òṣè ní ẹkú àwọn èèyàn kan sì yọ yọ yọ wọ́n sì lọ pa abolóró àlùmọ̀jú sí òun ló tà wá la pípa Umar ọ̀pá Umaru àwọn sọ pé ìwọ lọ nínú àwọn tí wọ́n pa ọmọ ẹ̀jẹ̀ rẹ̀ òṣìlọ́rùn tiwa à ń jẹ́wọ́ wàdárọ̀ di dẹ́bẹ̀ kọ́tílẹ̀ ṣe ìkàfí dárí wàdárọ̀ di dẹ́bẹ̀ kọ́tílẹ̀ ṣe ìkàfí dárí àwọn akúwò ẹ̀ sọ wípé kò ló sọ́ha láti ìndí ó sì wà tó hasana kò ló sọ́ha láti ìndí ó sì wà tó hasana ẹ̀wù dáadáa pé kò ló sọ́ha láti ìndí ó sì wà tó hasana kò láti ìndí ó sì wà tó hasana látòrí

ó ṣe wá tó àgbàdá kùlùgbà àgbàkìrìtì ó ṣe wá tó àgbàdá. ẹ̀kọ́ kó ní kùbùrá àti olùẹ̀mẹ́sẹ̀ ẹ̀kọ́ kùbùrá àti wúrí ẹni ọwọ́ akọ̀tọ̀ tí ó márù tó ti sáfùnù fún lẹ̀ tí ó ṣe wúrí. ẹ̀sọ́ bẹ̀rẹ̀ sí ìwọ̀n tó rìn ìwọ̀n níbi ìṣòkò tó kírun. kùlùgbà àgbàkìrìtì. Wọ́n dá ìyàwó Aisha, ó ti fi tòkòtò kírò fọ́lọ̀ fọ́lọ̀ ọjọ́. Ó ṣe wà tọ́ àṣà, ṣe mọ́ pẹ́tọ́ ẹgẹ́ ní ṣùgbọ́n bàbá ló jẹ́ ní. Ààrẹ ká máa rìn lórí ẹ̀ká máa dúnú. Ká ní kí ló dé kí ní pa àwọn lẹ́rìn, a sọ pé kò sí wàhálà tó gbé kó lọ. Sábàtì ni, ó ṣe wà tọ́ àṣà, ìdí ìtòwá Fúlùsù àbáti ìdí, ojú ọdún àgbàdá. Wọ́n bẹ̀ sáwọn òun lábẹ́gbẹ̀ tó jọ aláwọn ará òun lèbí yá. Fúlùsù àbáti ìdí, ojú ọdún àgbàdá. Gbogbo sábẹ́lẹ́kọ̀ pètélẹ̀, ojú ọ̀nà wọn láwà, àwa wá ń gbà pé àwọn làwọn kọ́ṣẹ́ra táwọn wò gbogbo ń dáadáa ń ṣe amúra ni asọ̀rọ̀ ni ẹnìkan ṣe lọ ẹnìkan ṣe súnra ma àwọn ilé àìrú súnra ma wo tó lélẹ̀ àbẹ́ẹ̀wá rí ni wọn mọ̀ já gbowó kọ́ máa rà wọn já gbowó kọ́ máa jọ wọn já gbowó kọ́ máa ń ṣe kìnnìkan gbogbo náà wọn rà ọwọ́ àbáwá bó de pé ẹ má wulẹ̀ dààmú nítorí jẹ́ kí n ṣe báyìí ni pé kú ló sọ àti ìndì òṣè wà sọ àṣànà kú أسوة حسنة كل صحابة هندي أسوة حسنة ẹnìkan òkú rẹ̀ kú òkú kú fún ọwọ́ rẹ̀ kò sí wàhálà o ẹnìkan wọ́n lọ́gbọ́n ní àkábù kankan ní tí gbẹ́wà lẹ́pẹ́ pẹ̀pà màálù ẹ̀fà bá ń ra sí ẹ̀bá ń wẹ́ ẹ̀bá ń kírun sí la ẹ̀bá ń gbé sáré ní àwọn gbé sáré lọ́nà táà ní jókòó láwọn aláàbò ní gbé owó pé ọmọ olóòkú owó rẹ̀ dà ọmọ olóòkú owó rẹ̀ dà ìyá rẹ̀ ó ti dálù jáàna mówó wá àwọn bá ń dá lórí

Àtẹ́lùmí tí ndị bí kíbílà dojúkọ nínú àwọn Mùsùlùmí tí èé kírun àbó sì délẹ̀ wọ́n pè ń kírun lọ́wọ́ ní kó wọlé dé ìsàlùwà láàrin kò pàdé ẹ̀. Ẹ wò ọmọ gbogbo táwọn sàábé ṣe ìlàwọ́ máa ṣe làbí pé kò ló sọ láti ìndí ó ṣe wà sàn lásánà. Fàhál aláyà mi فهل هذا لقول من عارف هذا لقول من عارف فهل علي من هذا القول من èyí tá a wá gbọ́ wọn sábẹ́ láàmà tẹ̀lé ìtaní tó lè bu apẹ́ ká má tẹ̀lé àwọn sàhábà ẹ má fẹ́ bu akọ́ wá jáde wá. فهل علي من هذا القول من هاي ẹ tó sọ pé ẹ bẹ̀rẹ̀ lọ́wọ́ wa. من bẹ̀rẹ̀ lọ́wọ́ wa pé kí ló dé ìgbòrò títí gbogbo ẹ̀ ṣàgùkì ṣe wọ̀nyí múlẹ̀ ti rí bẹ́ẹ̀ múlẹ̀ ti rí kẹ́ gé sòkòtò múlẹ̀ ti rí kẹ́ fínú gbọ́n lẹ̀ múlẹ̀ ti rí kẹ́ kí irun lásìkò múlẹ̀ ti rí pé àìní múlẹ̀ ti rí pé àìmọ́ ọmọdé ọlẹ̀ fáwẹ̀ múlẹ̀ ti rí. àwọn akọ àwọn sàábì la òkọ́ ṣe ọwọ́ ní ẹ̀sìn ẹ̀wò kọ́ ṣe nìyẹn ẹni bá fẹ́ sọ bẹ́ẹ̀ kó bóde. àwọn sàábì àpáta ni wọ́n èyí bọ́lá ọlọ́lù wá bẹ́ẹ̀ má àwọn àti ìgbà páwọn sàábìlà rò kọ́ ṣe wa tó bá yẹ pé dáhùn sọ ìwọ ọlọ́run ọmọ kọ̀kọ́ wa ọmọ gbangba wa tó bá yẹ pé ìwọ ọlọ́run ó kẹ́pẹ́ pé lórí látòrí ẹ̀mí wa la ti ń wí tó ń kálukú bá ti ń wí ó kẹ́pẹ́ pé àti tó láti tẹ̀lé tànábì rẹ látara àwọn sàábì àti láti fi rògbà ẹlẹ̀ bí abakar ṣe ṣe àti láti gbé sòkòtò báwọn umaru ṣe ṣe àti láti ṣe gbogbo ohun táwọn sàábì ṣe tó fi yọ́nú sí wọn kálù mọ̀ lódò pẹ́ mi wá ẹ̀rẹ̀ mi wá لا أحبهم إن كنت تعلم أني لا أحبهم إلا لأجلك فاتقني من النار إلا لأجلك فاتقني من النار ولو إن كنت تعلم أني تعلم أني لا أحبهم أنا أقول لهم لا توري أتوري أتوري أتوري أتوري أتوري Ìpínlẹ̀ mi ń sọ ìsọ́tẹ̀lò mi, ìpò ti débi ṣàárà. Nǹkan tàtà aláàmù á ní láàúlé ìbò. Ká ní ọ̀rọ̀ nínú ọmọ ara ẹ̀họ́ mọ̀ pé láti ní ẹ̀mí mi mo fi ń sọ pé mo nífẹ̀ẹ́ sàádé mo fi sọ pé ìtàbùbákìrì ṣe tí ó mọ́rọ̀ ṣe tí ó alẹ́ ò ṣe ìlímọ̀ wọn dé díẹ̀. nǹkan tàtà lámù á ní làásìkò. kálí wọn lọ kálí wọn ìmọ̀ kọ̀kọ̀rẹ́ sí mi lọ́dọ̀ rẹ̀ kálí òfin rí ẹ̀mí mi síbí kẹ́ bẹ́ẹ̀ mi mi pípa wọ́n tèmi gẹ́ ìwọ ọlọ́run gbangba níwájú rẹ ká ló ti wá mọ̀ wípé mò ń sọ kínní pẹ̀lú gbàgbọ́ ni mò ń sọ pẹ̀lú òfẹ́ ni tó mẹ́kọ́ dòdò ni mò sọ kàfà ní ìnánárí kàfà ní mo láti Saudi àwọn kan wọ́n ní à ẹ̀ إلا لأجلك فاتقني من النار إلا لأجلك فاتقني من النار wọ́n ní ẹ̀ẹ́sẹ̀mù pé gbogbo ìṣọ́kùn pínlẹ̀ ọgbọ́n máa ṣe pọ̀tó lówó táwọn ní fún wọ́n ṣe pọ̀tó. إلا لأجلك فاتقني من النار إلا لأجلك فاتقني من النار abágbẹ́sà bẹ́ẹ̀ ń gbó. Ìlàlẹ̀ ajírí gàbá àti ìgbòkè. Ọmọ pé afirùgbẹ́lẹ̀ akẹ́kọ̀ọ́ wa, a ṣe bẹ́ẹ̀ nítorí owó. Ìlàlẹ̀ ajírí gàbá àti ìgbòkè ìlànà. Ọmọ pé torí ti ẹni kálábí ṣe bẹ́ẹ̀, tẹ́pẹ́ torí ti ẹni kálábí ṣe fàtí kú ní èmi lẹ́nà rí. Ìlàlẹ̀ ajírí gàbá àti ìgbòkè ìlànà. Ọ̀yá àjọ ọkọ̀ ọgbọ́kùn ọ̀nà kò rọrùn ni. Ìlọ́lẹ̀ ajílé kàbá àti kò ní ìrìnàndà. Ẹgbà ń bẹ́bẹ̀ kún lọ pé ìlàlẹ̀ ajílé kàbá àti kò ní ìrìnàndà rí. Wọ́lọ́n wọ́lá ìwọ̀nbá táà ń ṣe wọ̀nyí torí ti ẹlà fi ń ṣe mọ́sàlá ìfi tó sàbí bẹ́ẹ̀ ti bọ́kùn náà kò lọ́rọ̀ wa. Bó ṣe bọ́kùn náà kò lórí àwọn ará bádìrì. Dáa ti padà sínú yẹn. Bó ṣe sọ pé àwọn bádìrì ìtòwò ilẹ̀ mọ́ ṣe nítorí ní ma máa ṣe gbogbo ẹ̀ṣẹ̀ yín mo ti forí ẹ̀jì yín èyí ti dá ní àbẹ́jẹ́ ìtumọ̀ dá mo ti forí ọlọ́run ṣe bẹ́ẹ̀ náà ló ṣe bẹ́ẹ̀ fáwọn ṣe bẹ́ẹ̀ fáwọn náà ní ṣe bọ́kùn nẹ́kù lọ́rọ̀ ẹ̀ wọ́n lápúlò oṣù tó ń bọ́kùn lọ́rọ̀ àwọn lọ́rùn Ìyún láti parí ọ̀rọ̀ àwọn àbàdàrí yóò ní. Gbogbo ń dáwọn ẹ̀rí sọ nípa àwọn sàábí àwọn oníbà wọn bú wọn, àwọn mọ̀tẹ̀lójú ọ̀nà wọn ni. Ìyẹn àmẹ́bì wá wò pé àwọn ẹ̀dá nínú ẹ̀dá ọlọ́run nẹ́bí o, ọlọ́run sì wá sà wọ́n lẹ́sà. Ọyọ́rọ́ sí wọn, ó wọn, ó gba wọn, wọ́n wá dé sí ìjókòó, àyè ti a musulmi ti gbà yìí tán na kálukú náà ń wá ìsúnmọ́ fànàbì ni ṣùgbọ́n àwọn bàdàrí yóò wá dé àbí wọn wá dúró wọn retí káwọn èèyàn sún wọn àṣọ ẹni tó fẹ́ fẹ́ ẹni tó jẹ́ gbọ́gbà ìwé ẹ̀ mẹ́ta ọgbà á àbí wá rí pé eléyìí ni àwọn bàdàrí yóò àwọn tó náà sọ pé òun ti wọn ni dúró yìí ó yẹ ìwọ ìwọ ìwọ ìwọ dídé ìwọ sún wọn fi àwọn bàdàrí yóò ẹ̀ ń pè tẹ̀bẹ̀ láàrin bíi tẹ̀bẹ̀ ló ń dédé ni tẹ̀bẹ̀ sọ pé ọlọ́run ni tẹ̀bẹ̀ sọ pé báyìí ni ó ti wá ń lẹ́nìkan jìde fẹ́nìkan ìṣe pé kẹ́nìkan oṣù fẹ́nìkan ajẹ́pọ̀dì yẹ̀yẹ́ yín ó ti mẹ́rin yín ọlọ́run wá ń sọ àyà kàlá tókè sọmọ wípé yá ayọ́ àlọ́dé na àmàlù. yá na àmàlù وإذا قيل انشدوا وانشدوا ينبغي معه الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير. Ọlọ́run wá ń gbọ́ táwọn èèyàn sọ ní gbòòrò. Yọ́yọ́ lẹ́sìn ìyá àmọ̀ ní. Ọmọ tó ń gbé alẹ́ ra wa lérí. يا أيها الذين آمنوا إني مزوى قد له إما قد له أو إنتوا عادك يا وان ديبو يا أيها الذين آمنوا Ọlọ́run wá ń ti kẹ́fì tí wọ́n bí tí wọ́n bọ́rọ̀ ọlọ́, ọlọ́run wá ní ẹ̀rù àmà ìyà àwọn bàdàdì ṣúrù lélìí ọwá ń sọ pé yá ayọ́ àlùlàdínà àmànà ayọ́ àlùlàdínà àmànà ẹ̀yìn jẹ́ bá tàwà gbọ́ ẹjẹ́ tàwà gbọ́ lòdòdó ìdáàkì ilẹ̀ fún tàbátàhù fìlìmẹ̀jálì jẹ́ bá sọ fún yí pé tàbátàhù fìlìmẹ̀jálì tẹ́ bá ń bẹ ní ìjókòó tó ń kálukú jókòó sí táyé ṣẹ́kù tí àwọn kan wá dé tí ẹ jẹ́ ọmọ ẹni pàtàkì nínú yí ìdáàkì ilẹ̀ lẹ́kùn tàbátàhù fìlìmẹ̀jálì wọ́n pàtàkì ni nítorí ó pàtàkì ní nítorí ẹ̀sìn wọ́n pàtàkì ní bí a ń torí ọjọ́ orí. Fàbùsàhù yàbùsàhì Allahu lakum. Ṣé wá ní kẹ ṣubú ẹkẹ gbà wọ́n láàyè fàbùsàhù? Fàbùsàhù. Ẹyà sun. Yàbùsàhì Allahu lakum. Ṣé ẹ bá tún kẹ gbà wọ́n láàyè? Yàbùsàhì Allahu lakum. Fẹ́dà tó dé pé àjàgbá òun ní jíǹsì làámẹ́. Ọlọ́run wà padà gbẹ̀yìn náà láàyè.

ẹ bá ti sọ pé àwọn ọ̀tá mi mo fẹ́ lòun fẹ́ máa bájà àwọn ọ̀rẹ́ àwọn lọ́fẹ́ máa gbógun tì àwọn ọ̀rẹ́ àwọn tó ń mú lọ́rẹ̀ ni wọ́n sọ pé fẹ́ máa bájà ọlọ́run ọba ni mo pa máa kéde ogun pàdé ẹ̀. ewu òun ọlọ́run ni ó fẹ́ bájà gbọ́n bá ti fẹ́ mọ báwọn ọ̀rẹ́ ọlọ́run ọba jà ọlọ́run lọ ní tí ń fẹ́ bájà jẹ̀mọ́ ìtàlọ́ lè wí ní ọlọ́ tó jẹ́ pé kọ́ńkálukú la ká gbìyànjú kájọ́ rẹ̀ ọlọ́ tó bá ti jẹ́ ọlọ́run oṣù ń pàdé ṣùgbọ́n jẹ́rìí ọlọ́run yẹn kí la fi dì ìjọ́rọ̀ ọlọ́run yẹn síbi dí àlesọ ní dọ̀rọ̀ ọlọ́ àbá akẹ́lẹ́ òun fẹ́ dọ̀rọ̀ ọlọ́run wà wọlé sí ọlọ́kálúwà olóhùn ní jáde mọ́ ẹ̀ẹ̀kan lọ́dún lòun ọmọ jáde ẹ̀ẹ̀kan lọ́dún kò ní kí jẹ̀mọ́ kò ní kí jímọ̀ ẹ̀ẹ̀kan lọ́dún ní ọmọ jáde àwọn yẹn wá rò pé ẹ̀rẹ́ ni rí ìyẹn kọ́ èyí o ṣe àwọn tàbí ṣe nítorí o ṣe wa ṣe ọlọ́run wá ní ìdákí lẹ́lẹ́kùn tàbọ́sàhù bí mẹjáni sí pàbísàhù yàbísáyé lọ́hùn lẹ́kùn. bí ẹ bá ní kẹ súnmọ́wọ́ ẹni pàtàkì láàrin yín àwọn onímímọ̀ àwọn ẹni ọlọ àwọn tí wọ́n ń tẹ̀ láṣẹ tọlọ tí wọ́n tẹ̀ láṣẹ tànábì ẹ̀yà ẹ̀sùn yẹ̀bùsáhìláwò lẹ́kọ̀ọ́ ọlọ́run ọba yóò padà gba ẹ̀yin náà láàyè. wàjá kí láṣùzù láṣùzù. ìtumọ̀ pé padà gbogbo tó wọ́n àwọn ẹni ọlọ́ọ̀gbó yẹ̀yẹ́ yẹ̀yẹ́. àkọ́kọ́ nínú àwọn ẹni ọlọ́ọ̀ torípé ẹ̀rọ àbùkù olókà ka anabi anábì ile. anabi eze pẹ́rẹ́ kìí sẹ́ni àbùkù ya àpẹ́rẹ́ anábà Muhammad ẹ máa sọ pé òun fẹ́ fi enu àbùkù kànábì ó sì yóò padà lẹ́nu yẹn pẹ́rẹ́ bẹ́ẹ̀ ni gbogbo àwọn ẹni náà ṣe ẹ máa bá àwọn sàhábà òun fẹ́ fẹ́ ẹnu àbùkù kan wọ́n

jẹ́ ká bàbá kiri ojú òkú ojú rẹ̀ ọ̀gbọ́dọ̀ lé jẹ̀mọ́ tó bá yẹ pé wọ́n sọ wọ́n lá gbogbo àwọn tí wọ́n ní kàn lè sàbẹ̀ ní wọn àbí wọn lè sàbẹ̀ ẹ̀sọ́ ní kàn lè mú sàbẹ̀ àbí lè sàbẹ̀ ìgbìlá ti pa jura wa lọ. ìdá kí là ń ṣoṣù bá ń ṣoṣù. àjùra wa wọ́n wá ní wọ sàbẹ̀ ìdèbù sàbẹ̀ bíi ìyẹn ń sọ tẹ̀fùdíl sọ àjùlọ bó sàábí tẹ́ Fàìlà kí là ń ṣùzú bá ń ṣùzú. Ilá fi mọ̀ sáré mi sọ pé látẹ̀sùn gbò àṣàbí bá wọn bú mi. Bẹ́ẹ̀ sì ni kí ló ṣẹlẹ̀? Abdulrahman ọmọ Áùf nínú àwọn bàtàrí yóò ní àbájáde ó ní àwọn ọmọ kéékèèké méjì ọmọ kéékèèké méjì a bá kójúwe Abuja àlìfáwọn lójoogun Bádẹ́rì ẹgbà ìsàlàyé abúlọ́mọ́ ọmọ ọ̀n bẹ́ẹ̀ lù sọ́ábà ló ń lásùbàlẹ̀. àìlẹ̀ tí ìlà ń ṣùṣù bá ń ṣùṣù. bàbá àbúrọ̀mọ́ ọmọ áò Khalid ibn Walid tàbí lòun náà abẹ́rẹ́ tí kún kámẹ̀ pàjù ara lọ. àbúrọ̀mọ́ ọmọ áò padà lè yún ni àwọn tí wọ́n kọ́kọ́ gba ìsìlámù láwọn kọ́ nìyẹn àwọn àbúrò àwọn ẹni gbẹ̀sìn. abubakar nígbà tó abubakar wọnú si òun náà padà kó àwọn èèyàn wá nínú àwọn tó abubakar kó wá abdulhamid múra àwọn kan nínú wọn ẹ tó abubakar ṣe nínú umar lọ ṣerú àyàn lẹni kọ́ àmà làánà abdulhamid múra àwọn òun gbẹ̀sì lákọ̀ọ́kọ́ nínú àwọn tó bá nàbí bẹ̀rẹ̀ ẹ̀sìn ni tó débi mọ́sálà kan pé bóò la ṣe yẹ ìmámù nígbà tó wá débi àwọn ulama láàfin mọ̀pọ̀lọpọ̀ àárẹ̀ kì í ṣe mùsùlùmí bóun ní oṣù yẹn ká mọ irọ́ láàrin ara wa abẹ́yẹn àmírù abẹ́yẹn ìmámù abẹ́yẹn mufasiru tàlà ayẹ̀ síláwà ní yẹn fi tò àbí wẹ́ẹ̀rì abọ́jú orí abrahamu rahaf ó bẹ pẹ̀lú láti pìlẹ̀ ayé ẹ̀ láti pẹ̀lú mi ti bẹ̀rẹ̀ sí tábàkì ti pé òun wọ́n ti jà kọ́lì nìbúrò wàlíì òun pẹ́ ní àwọn tó gba ìsìlámù lẹ́yìn lẹ́yìn ni ọ̀rọ̀ wa sọ láàrin Khalid ibn Walid àti tani àtàbà mọ̀ múra áwọ̀ wọ́n jọ lọ́rọ̀ wọ́n jọ lọ́rọ̀ papọ̀ bí gbólọ̀ àṣọ. Khalid bin Walid ilé bá ń ṣe bí ẹni tí ń bínú sí Abdulrahman bin Awf ń ṣe bí ẹni tí ń tí ń tábìlàmọ́ bin Awf ṣe ọ̀tẹ̀ lọ́rùn. bí ẹni tí ọmọ sọ̀rọ̀ ebú tábìlàmọ́ bin Awf àníbi wá àníbi wá ń alẹ́mìlẹ́ ẹ̀mọ́ máa bọ́ láyé lẹ́yìn yí ẹ̀mọ́ máa bọ́ àwọn sàábẹ̀ mi jẹ́mọ́ ta ni ń bú yẹ̀ ta ni wọ́n ń bú àníbi wá mú ọwọ́ ń sọ pé ẹ̀mọ́ máa bọ́ àwọn sàábẹ̀ tí ṣe bí ẹni pé Khalid ní sàábẹ̀ bẹ́ẹ̀ ni sàábẹ̀ lòun náà ṣùgbọ́n pé sòhúbà àwọn ilé sòhúbà sọ̀rọ̀ kọ́ sọ̀ ni kí mo pè àwọn sàábẹ̀ kan bẹ sàábẹ̀ àṣàyàn ni wọ́n tọba ilé kọlù wọn òṣòṣòrí ibú nínú àwọn sàábẹ̀ bẹ́ẹ̀ làwọn tí wọ́n bá nàbí bẹ̀rẹ̀ sùn gbogbo àwọn tẹ́lẹ̀ mànà mi bẹ̀rẹ̀ sí nígbà tí gbogbo ayé ń pé àbọ̀ sí àbọ̀ sí àbọ̀ tó bá dé ìbá ṣe bẹ́ẹ̀ rí pa wa lọ tàbí ni kọ́lí ìdìbò náà wà nídìí o tàbí ni àbúrò àníbi wá pé àṣàbí ẹ má máa àwọn tàbí mi mẹ́. torí pé bá fẹ́ máa ná dúkìá tó tó wúdù ẹ̀ lè tó rẹ̀ tí ilé ìdó ẹ̀

umaru náà ọ̀pẹ́tọ̀ abakiri wà nígbà muhammad sọlọ́rọ́sọ́lá inú umaru náà rò wípé ẹ̀dùn ah, abakiri mo máa ń fitinize mo máa ń fitinize báyìí mo ń fúnlẹ̀ mọ́ jẹ́ tètè lọ sí kíni jẹ́ lọ sọ fún pé mo ti wọlé jì ọkọ̀ wa lọ kò rí umaru ṣe yọ ń pé ń wá ń danú bí àwọn àwọn sàbí wà ń wò pé àmọ̀rún ah, náà wọ́n pàdé bí i kìí sí pé kí nínà àmì wọ́n sọ pé kí ló ń ṣe yìí tó jẹ́ pé ẹ̀ní mọ̀pọ̀ bákìrì láàrin yìí tí bí yọ́ tí mo dé tí gbogbo kan pariwo pé ìwà ànábì kan zábdà owó ń pa ọ̀ ń wá ní abákìrì nìkan lẹ́yọ ẹni tó sọ pé onye aljanna o a na sauna hadisi umaru nna muslim rahmatullah sọ àwọn mìíràn kọjá ìdílé forí jẹ àbákì kí kí ni ọba àṣẹ fún yín tẹẹbù wa mọ jẹka bákì ọmọ bínú kí bá ti ń bínú bínú nìyẹn tí n bá ti ń bínú tani bá mi bínú ọlọ́run bá sọ wọn àtàrà bá mi bínú ọmọ ọdún bá tún bẹ̀rẹ̀ àyẹ̀bí wa ọba bínú náà wá ìyá ó wá ń àníbi àníbi mo ni mo bọ́lọ́n ti rẹ̀ mi ni táwọn yẹn wá ní pé àti wá mọ̀ nípa ẹjẹ́ pàwọn tàbí wọ́n lè pọ̀ lóòótọ́ oṣù gbọ́n wọ́n ju ara wọn lọ ọlá ń bẹ àdúrà ń bẹ fún lórí ara wọn bẹ́ẹ̀ náà làwọn ṣe rí láyé